oṣù ramadan ní ní ìnáwó mẹ́wàá ìwọ̀dọ̀ fourteen thirty seven oṣù níbu june lórí mẹ́wàá ìwọ̀dọ̀ two thousand and sixteen karatu ọ̀rọ̀lẹ́ alikadi ayat seventy five ayagbọ̀mẹ́tẹ̀ wá nyọ́mẹ́lú ìdísọ́rọ́tò lùbọ́kà. إني أيا قالوا دي آية 76 أي سورة البقرة دي اللي ربوها وشفاء بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلا بعضهم إلى بعض وإذا خلا بعضهم إلى بعض قالوا أَتُعَذِّبُونَهُمْ بما فتح الله عليكم قالوا أتحدثونهم بما فتح الله عليكم ليحاجوكم به عند ربكم أفلا تعقلون وإذا لقوا الذين آمنوا جم حبيب دي دي أبوك ما دي إيمانك وجبارك kọlu amanna báyìí ni a máa ń gbogbo bá a máa ń ṣe díma ní kọjọ́ báyìí ni a máa ń ṣe díma ní kọjọ́ wa idá fala báàbùrù ilà báàbùrù ṣe ń kọ́ ka mahamud àtúgbọ́ ìkejì kọlu báyìí ni àtúhàdìtúnahun bí ma fẹ́ta allahu alaikum àmì anya ka níbi amekume shabiwa ama angolo tugbo yige tumauluka nutugbo maya tumauluka lakini oye se dukeji gidi ngama olele umeka ngoboyeba olongi dio takadai yangi ko yo bingame dukeji gidi ngame ume onya ka ngoboy bihi kuma ya ka wọn yóò ni àmì olúgbòlùgbò ẹdí ọ̀tá kàdá mẹ́ ńlá mẹ́ jákè aka mẹ́ ọgbà gbà kuma ya kọ gẹ́ na afala ta na àmì níbà kuma ẹ̀yà dọ́là mẹ́ gidi àmì ọkọ ọkọ ìdúrúkú bí yawon makola idai so wallahu tabaraka wa ta'ala yanzu taba maki koro na idai ha in yaki ka ne bi bo kaka ne bi du shi huja ojima ogun ya dai da annabi sallallahu alaihi wa sallama ya ka oyo kuma jogu quraiza ai oyo ma jogu gazwa bani quraiza والنبي صلى الله عليه وسلم قال يا إخوان الكردة والخنازير يا عبدة الطاغوت مرama ma gbọ́ àníbi àtàkù ya inú àmì àbúkù ma tọ́ ma yí ògì àwọn ma yí kábù pàmò ma yí òkú wíyàn àti kábù kòkò àmọ́ ma yí ma yí gbélé kùmọ̀kúmárìdà tó kábù pàwọ́ àmọ́ òkú ina mai amekwu mera da ta goce abalin bici ne ka hana ba wani ina ka hana ya gwada ta kama mai magwile cewa uka bukwa agogi pa ị nda ina jẹun mímọ ọgẹdẹlẹ tó abi alìjẹ alìgama ìwà ya rọ má jẹrọ ọmọ ya rọ abu ma agbata ga da aiki amma ya ce malu adu kan wani hamar gidi gbo a mi amma kuma ya kọla an muhammadu gbo na hun men ya rọrọ ba bima ma fata allahu alaikum ona kọjọ bi wume ohun men ya na ẹnwun gidi lugbo a zaba kọjọ a ọta ga ya kawai ọwọ́ adọ́gbọ́n lọ́la bẹ̀bẹ̀ tí mi jọ kàtà yìí ilẹ̀ dúkù ìwájú kàtà ọlá bẹ̀bẹ̀ tí mi jọ kàtà yìí àfẹ́lẹ̀ àti àfẹ́lú àbẹ̀kí ìmà ìmáàbò mẹ́jọ ní òbílẹ̀ awàláyà alẹ́mùn أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلمون أولا يعلمون to ama ma ọ̀rọ̀ ẹ̀rẹ̀ ìdílé má mà ní ìmà àjùmájọ níbà annàlá kìnnà ọjọ́ aláwọ̀ tààlà ìyàlẹ́mù ma ìsìrún ọ̀lẹ́ ikú ma ká túnmọ̀ má jà jẹun kùmà mú bìrì dàkúgbà níbi ọ̀rọ̀ ma ká lọ́mà kọjọ́ ma cewuka ma ene ruma daga kuhi ma ya kaga lebini da kojo ha on ka lebi ono to ojo on wa lebi yawa le kuma ka ma ya ise ma ojo ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإن هم إلا يظنون ومنهم إهما ummiyun amẹni tálàkà ogbó àdó yíyú ogbó ikọ̀kọ̀ igbó àmàdéhùmá oníkàlà àdó ògbòrú ní ominhum ummiyun amẹni ògbòrú náà láṣẹ déhùmá làyà lẹ́múnà kìtàbà àbí ilẹ̀ máa mi dú kọ nígbà mọ̀ tákàdá ní máa mi mẹ́rùn dú gidi ọ̀ tákàdá ní ìlà ama ce ke juno la no ma ji huyi adin ni in e ti na in ana ya age abe nga no o yu ya ko kolo o ke juno lo ma ni al amani o ni ma ma ma lo du ki de o de ma ma ma ke abdu ki de ona kama su ma le ya ni anabi yi kyɔlɛ na sa do ne se nu takuma do a kini amani se a kini kɔwulan ya kulu na ho bi afuwahin kadiban kɔla ko na aka kɔla ka yalo ho ko na aka kima ne ni ya tɛmɛ nɛwu na ewisi ma ko ja wisi ɔla mo ho ko hɛ dɔ ma yi ma nọ gọcha ọra ma nọ kedu unu gomje ma mụta kacha wa inhum illa yadhunun ama ineju ma awon neju ige ma neju ya le ga ko elo le mi nisi ma neju ya di ni ma di gọcha ya se فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل, فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون فويل أتوبوننا الأبجي إمتا ẹ̀rù máa dọ́ àlùwẹ́ ìlú ẹ̀ dị pé àmìtàbí ìyẹ́nìí wẹ́ìlùm ti sọ̀dídùn fi áṣìlì jahanna ẹ̀wọ́ ìṣe ìgbàwó ọgá nẹ̀ ọ́nà jahanna omi ẹ̀wọ́ ilẹ̀ máa dọ́ àti ní wẹ́ìlùm àpá òbí ni ẹ̀sáàrì yẹ́nìí wádùn fi jahanna wẹ́ìlùm ti èrùkùrọ̀ nke dé ọ́nà jahanna

kidoga nauna kemuda ni boka ibin ya damu alladhina yaktubuna alkitaba bi aydihim boku ma wa taka da ko ko ma ma wa taka da lagma no ma ne ko thumma yaquluna hadha min indillah fakuma yanihi yan yi gidan shi ogbo ojo nko yi ogbo ojo ohun yi nko yi liyashtaru bihi thamanan qalila ma a obi da agwa mu ya turki ya kuma nake kuma nake du tube kuma nake ta kuma nake no ko na ko ko pe kuma nake ne to ma ko ta ka do le so ije na mo ja ko ya mi da ba na gire man ko ta ma wa maa ka ma ajini wa ta ka de gide ubojo ọkọ̀ máa tẹ́ nù. Tùrọ̀lẹ̀ Àníbi sallallahu Abdullahi bin Abbas radiyallahu ta'ala anhu yẹ́nìyàn òun aka òun àti wáàzì aka náà máa bàbá yìí àmì sàhábẹ̀ kéjì mú. Ìní ya máa ṣọ́ra mùsùlùmí àmì àmọ́ ìjà àbàpà. Kìí fàtí alóna ahàlàr kìtàbì à ń ṣe in. Ẹ̀wọ̀n ti dákẹ́ ń awúyírú mẹ́jú gìmúdà máa àmì pásítọ̀ gbàmì rẹ́bìrẹ́ndì mami bishop eh kimuda mama ya tuma nini hii wa kitabukum alladhi anzala Allahu ala nabiyhi wataka dai ko jo adunga nabi imei kuma do alquran hii ahdatha akhbar Allah taqra'unahu mahadan lam yashab wataka dai leba unsi ahdatha ogoma e o kiche

oye kì má tugbẹ̀ kì adọ́ ma àrẹ bọ̀ tẹ́ yìí kì tugbẹ̀ kì adọ́ ma múlù tọ́ ohun sí quran yìí náà wọ́n dúgbò mẹ́yìn wọ́kọ̀dẹ̀ hajjẹ́sẹ̀kún allahu ta'ala ọjọ́ olú ta'ala ṣe ọlọ́jọ́ kìdéhùn ma ó pààrọ̀ ma ó rídà وكتبوا بأيديهم الكتاب وما نوما نو تكدكو وقالوا ما ينهي هو من عند الله تكدك يدو بوجون الكوي ليشتروا به ثمنا قليلا كما لو يفي تدعى أفلا ينهاكم ما جاءكم من العلم عن مساءلتهم تو تكدوا ما يكوجو دامو ميتي وكي أهانا مبين ياتي بلي نيني tuwe ga na me bodadan wala wallahi ma ra'ayna minhum ahada qattu a an alladhi unzila ilaykum ewe ko yu ama ma ja ata me ni eni ne ma ke tuma ni ni eh ala ma ya ba ó yà máa ohun mẹ́ gbọ́gùn máa ṣe combination of eh, language yìí èdè àdínà pàpà máa combine ní language dà ma gùnmẹ̀lẹ́ ọmọ lè mi kì á tó wá ní tàbí sí ni iṣẹ́ ìdàbọ̀lù màá lọ́la ó rí pàpàpàpàpà kápárí kókó rí máa ọ̀n tí máa kàkẹ́dẹ́ ibi iṣẹ́ iṣẹ́ àgàtú ishi dɔma Enugba, o ma ami dida lama ami ma kuda da lama ma kakakakakaka ame adzɔba ma mɛ ya tɛ bɛdza bɛdza ya mɛ ɛlɛ nɛkɛ na kɔla mɛ na kɔla ŋɔ na kɔla yɔ ɔla yɛ e ka yɔ Ene kete ka yɔ ya gbɔ mɛ atu dubɔ ayɔ Ene kete ɔla ka yɔ ɔyɔ gbɔ mɛ ame gbɔ mɛ alu kika yɛ lɛ se ni lɛ alu ka yi lɛ ami ṣẹ́gun yẹ́ ni aláhùnmá fìrì lẹ́nà ó ọjọ́ ẹba wọn àmàrà alọ́kùnrin ìyá nàbà ẹni àmọ́rùn-ún yẹ́ pọ̀ làkẹ́kà rẹ̀ àmì ọ̀nkànáàkàrẹ̀ ọ̀làdúgbò náà mẹ́nájí àmì ràgínihì àmọ́sàkàkàrẹ̀ ẹ̀jìdé wà láyàkàrẹ̀ ẹ̀tẹ̀ àmì àmì kùmákàrẹ̀ ya yìí màá gbọ́ ẹlẹ́kẹ̀tẹ̀ ẹgbẹ́ tó dọ́ra kọlá wọn yóò tó lọ àdó nkìdẹ ẹgbà bí ẹgbà bá yọ ọjọ àgbàdo àti ẹgbẹ ìkẹlẹ ní orí ní ọba lẹni láti ọdún ní ọjọ ọjọ ìkẹlẹ gẹtẹ gẹgbó ní iya ne mo ya ko na ke de ne ka we ni we da we ko da ko no na che bodu aji bil mamu wal mamu yene ne aka du bil mamu yene ko la ngojo ni wa duha wal layl idha saja mun da o duha le bi agbai wal layl idha saji ma mun da inna anzalnahu ikalati masalati ene masalati ni ti masalati ene ki jo ko je ne ju gero le te masalaji ina ki yuko kuma ka atiko ma jaje ama tulu ke un kiche moda ke un kiche alejun ke un kije ni kije gbo kituto ene ka na ka e bi ka pa me ku meju me abi amin aw ke de le na ka le mo bi ma le ka mo hmm ogo ma ki ne ne le ada ko ne yin yo lu ne ai mi gide gọ́vùnà sáké mẹ́yìn lóko ya á mẹ́yìn lóko ya yìí mẹ́mdábà ọ́fíìsì ní gọ́vùnà amẹ́kọ̀ọ́hùn ìgbájú hàn yẹ́tọ̀ amẹ́dọ́ ìbápa ọ̀làkùnmẹ́níàlẹ̀ agbọ́kù ṣéun yẹ́ ni ọ̀làkùnmẹ́ńpa ọ̀làkùnmẹ́níà agbọ́ ọ̀bọ́dún mẹ́yìn ní ma yìí ẹ̀hùn mẹ́tẹ́lẹ̀ ya oyoke yutue enemine e agohono tomi age kala oyo le je wadano enemine dakomo yeni ona ma je gogo yomo weda ko ka jonka yo ogale kale tiji udene go na bo emu mare lu ta ene kamati ola kide ibe ene no laihu e ene no ngeno e ya ya e me mi ya ya me mo le ma ko yo da ma ne ene ki gba wọn náà kọ́ ní ọ̀là kẹ́nẹ́ ìka yìí kò yí mẹ́ nìkọ̀lọ́ ẹ̀mà yìí kò yí ànìkọ̀lọ́ ọ̀là nìka yìí èkó yí mẹ́. abúlábìn àbá ṣe ń ní afalá yẹn hákùm máa já akùm mìnẹ̀lẹ̀ ilmi alimusa alẹ́tìhìm òun máa ikọ̀ yóò dá ńgá mẹ́ka mẹ́lẹ̀ kúrò ẹ̀ mamiri ama ní hijabu bóbulẹ̀ ma ni hijabu ma ní ọ̀ṣẹ̀ dá mọ́lá àpá ẹlẹ́gbẹ̀ ní síkẹ̀tì kó ló dúró dé mọ́ a máa ma ti pọ́kúṣẹ́ ma ló yá lè yọ ọ̀rọ̀ kan ọdún mọ́kù máa lè bókẹ̀lá lè mọ́mùlá ma lè yébi edóbi yéhe ìrẹ́nà lè máa lè lẹ́nu yéke mú do ọgọ́ àlètéyè gbogbo fawailu lillazina yaktubuna alkitaba bi aydihim abo kuma ko daga da ko mai kuma da dage yi wa akora ga mu daga ko londo na maka e ko ma ma ko ta mai ni bo yo ne ko rojo aka to wudi mu de ma fawailu lahum mimma katabat aydihim to bo gi ma to da ma do ma ko fawailu lahum unna ka to bo mama imu de ma mimma yaktubuna lọ́la ṣe bá وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون على الله ما لا تعلمون فلن يخلفه وقالوا من لن تمسنا النار una ba jalamanu amakao amaya ni oma jena na mashiru ayo jaka ni mu gade do aye una huma ba illa ayyama ma'duda eh amo jogwe ojo aluka na e bẹ̀ká mọ́ ilé lẹ́gbùn àmá jábà ọ̀nà ilá àyàmà ma'adùdá bẹ̀ká mọ́ ọjọ́ alùkà ọmọ ní kí túná ìhà mú dọ̀là ọ̀nà ọjọ́ bá ilé kí ló àjí wọn yẹnyẹ ká dábà túná náà una ẹnẹ́dú ní kí rọ́ọ̀kẹ̀dọ̀ ọ̀là ọ̀nà pàlìjẹ́ náà náà yáà ṣe bàbá ìṣòun lọ́dọ̀ ayé lánàá taka mọ́ àmúlò tẹ́dọ̀ àti ní abúmìgbógẹ́lẹ́ wa ẹgbẹ́ akọ́ṣù kúmọ yáà lè lánàá ní ta ẹnà àmọ̀rẹ́ ẹnìyàn dúkìá ọgbẹ́ni ọmọ ọlọ́dọ̀ kìí ọ̀là àlìjẹ́nà ẹnẹ́dú nọ̀dà àlìjẹ́nà tọ́jú ọ̀lẹ̀ alẹ́bìnrin nọ̀dà àlìjẹ́nà náà òun ma. lòun tọ́ màá lòun tọ́ alẹ́bí sọ́lá a òun wọ́n ṣe lòun tá àlìjẹ́nà màá lòun tá àlìjẹ́nà náà ṣẹ́un bí ẹni hi òun alimi ne ke kwa ne ga kini ehe boku da ke ke bari ka dai dum yo me aljanna la lokwa me dela kuna daba in ya ko wala mo hado yo mi se le hado yo mi se to alo ta do yo mi se o jo ran mo to da o yi da ya ja ka se bo no ma bo no o jo an o do da ngale bi takale bi ko pa mo no o jo ya ngo la bu kini ke gbo mo ilé ibẹ̀ yá ni kà ṣe lè gbóni kà tó ákà níbẹ̀ ìnọ́lá gbé kàdébì wọn ni ti gbù mọ́ ọwọ́ tòtòrò alẹ́ ayéjú dẹ̀ pa àkókò lọ́jọ́ torókọ́jọ́ kí ni kí ló ayéjú wọn ni ẹ̀ṣẹ̀ aṣọ ọ̀nù ẹjẹ́ ń ọ̀ọ́ sí na ẹ̀ṣẹ̀ hù ẹ̀ṣẹ̀ sẹ́dẹ́ka ẹ̀jẹ̀ àlejì ẹlọ́kọ́ hajj ẹlú ẹ̀yẹ́jẹ̀ hajj ẹ̀dọ̀là bá ẹ̀ ànájì sàlátì wọn níbi ẹ̀nájì ìsìnkfà ẹ̀nà àdúró yóò fẹ́ adị kẹ̀kú ẹ̀wọ́n yà mú kọ́lọ́ gidẹ ẹ̀nà ẹ̀hó dè ní na òdè ní ẹ̀fí fán ẹ̀yà kọ́lọ́ ẹ̀yẹ́ má bó ìgbódé ọkà egwu ẹjẹ ẹrìmí ẹkpó ẹnu na-achọgwun torokùmadù kwaya àdọkùmadù gátọgbàwùn àmúkọrọ ìgìdẹ ìwà ọmọdé àdín islam lẹ́nà ẹgbẹ́ onye àbálẹ̀ ìgìdẹ ìwà ọjọ́ alẹ́ yìí mú mi ọjọ́ nàgbé àdẹ́ta gẹ̀ẹ́nà ọkùnkùn abáyọ takuwa ọ̀lẹ́ mírù mẹ́wàá mi

ẹni headmaster ma ẹka àwọn nǹkan yẹnu pé wà mọ̀tí ma akáàbí graduate ìrìn àmá ṣe ogá bá ti ka dìgírí lọ pẹ̀lú ká ní dìgírí gbọ́ certificate dìgírí rẹ ẹ àtìtìgbò headmaster àyà mi ló tún kà gbà wọ́n kẹjá dìgírí yẹ kẹjá mú ma mẹ́ ní òun ẹkọ́ ló ìjáàbò àwọn ẹkọ́ ló ìsukúrù bò wẹ̀ lè ìsukúrù yìí dé university ìwọ̀n ó lè ní ẹ̀lá òrùn ma ní ayé yúkọ́ mọ́lẹ̀ ẹ̀wà ẹ̀yìn ní kí mímú bùkẹ̀ ìdàbí ìgbòkẹ̀ kú ẹgbẹ́ ní kí mímú mọ́kẹ́ dàbí alọ́ ọ̀nà òmú nẹ̀rẹ́dúrí ọ̀nà òjà mú nẹ̀rẹ́dúrí ní kẹ́ẹ̀ẹ́ kọ́kọ́

dɔgbata ko ɛkɛ ti ka lori kilasi mi gaa lori lɛ wɛri yɔn wɛ nyɛŋɛ o dukiri ni jumɛn tsi kilasi agɔnyumɔ yakɔmɛ daba ta liɛ na ɛkò tu yi ŋɔ wɛnɛ lɛ ɛlɛ galati ɛnigi mɛri kilasi lɔ yɔna no bayani ɛmi mu kama daba nnaba ɛkɔ yɔbɔ meji kama kɔma ɛwɔ kama ɛwɔ mu kɔma ɛkɔ yɔbɔ meji lɛlɛ alebi sallallahu alaihi wa sallam ɛni kai abo yɛ mi mɛrɛ o ẹgbà kí a máa dọ́ ní ẹ̀wọ́ òdúkà òun wá ti mú kábàlà fún alẹ́bù sọ́lá àlùsọ́lá wáyé ẹni lẹ́nà tó kúlà náírà ilẹ̀ àrùbẹ̀ ìlà lẹ́yìnlá ẹ mú ká má dábàá òun náà ọjọ́ bọ̀ méjì náà máa jẹ yìí ọjọ́ ká yín yọ̀bọ̀ ayé ṣe ewu náà ọjọ́ ká yín yọ̀bọ̀ ayé ṣe ọjọ́ ká ewu náà má ṣe dàgbà sí má yẹ wọn ẹ mú ká má dábàá òun náà bẹ̀ kọjọ́ bọ̀ méjì ọ̀sẹ̀ yóò fìlípù ya nuna muhammadin sallallahu alaihi wasallam wa sahaba bayani amali du do na ba we muhammadu ko amo ami sahabe pa ma pa e ami anya yi wuna se kamali du ami awa yi mu wani sallallahu alaihi wasallam bayani ikola ma yin bal antum khaliduna mukhlidun wallahi ameba kama ayuno yobo meji mo gbe a a le ọjọ́ kanu amẹ́jẹ yẹ́kú mẹ́yọ̀mọ́ yọ̀bọ̀ méjì amẹ́lẹ́ máa confam mẹ́yọ̀mọ́ gbígbé lẹ́yìn láyọ̀ ní kùkùn ilé ààrùn ẹni ẹdún yíwọ́ máa gbígbẹ̀gùn mẹ́yẹ ní tọ́ obìnẹ́gẹ̀ wọn níbi sọ́lọ́lọ́wọ́ àlèyìn wọ́sẹ́lẹ̀mà ìfì hadith òmúnẹ̀ hadith lẹ́ ìwà rọwáhùn bukhari wa رواه أحمد والبخاري والنسائي من حديث الليث بن سعد أبو هريرة رضي الله تعالى عنه ينهي إبقما بيو يعني خيبر عن ابن ياجو خيبر هو خيبر بن ياجا تكامي يهود ما ملا دوش ما ملا كادو شوجو ما نبي إلا لكم شوجو ما نبي ما يلا له وما ملا تكما مي بوينت دوتو كان يبي أروح يعرفها mame mame ogu kunya la mamu da ngani bikanya dikije kiku wani sallallahu alaihi wasallam yani ijma'u li man kana min al-yahudi hauna ami yahudu duku ma demi medumu mukuma ya mpama njeju mama ya kwa kuchaka ama ya kwa kuchaka fakala lahum rasulullah sallallahu alaihi wasallam ngani bitini tumaye nini yani man abukum ẹnẹ̀tì àtàmẹ̀ ẹnẹ̀tì kí dúdà sáà gbogbo kọlù fúlà ẹniyẹn ni dúdà sáà nǹkan bá nẹ́yìn nke ni dúdà sí nǹkan jẹrà nke nẹ́yìn ẹniyẹn ni dúdà sí nǹkan sábà nẹ́yìn kọlù àrẹ́bí ni kẹrẹ́bùtù mẹ́yìn mìíràn bẹ́ẹ̀lì abúkùn sí wọ́n abẹ́rẹ́ sí alùpùpù ẹ̀ka ọ̀gẹ́lẹ̀ nìyẹn ọ̀bẹ̀rẹ̀ta alìyí ẹni dídí ìwé ẹ̀kọ́ lẹ́nu ìmọ̀kọ́lá lóhùn àní sọ́lá sọ́lá màkà ọmọ ẹni na hàlẹ́ àǹtùm sọ àdìkú ìyá ṣé ìní sàátùkù máa ń hù ìnà lákà láti nìkú káwọn mẹ́kìkì sí àmì ìṣẹ́nkù nínú ohun túmẹ́ mẹ́jẹ́kù mẹ́kìkì sí àmì ìṣẹ́nkù nínú ohun túmẹ́ náà máa sí

ìlígá òwú ọlọ́mà kàwọn yóò dúdá ẹni ṣàtàmẹ́ amàdọ́dọ́ bàbẹ́ ma ebi rọ ìyàmúdùnmù máa gí ní àmọ́ ọ̀la ọmọ máa yà ọgí ilẹ̀ ọyọ́ ṣàtìjìgìrì àti mú ma yàtọ̀ ń hátẹ́ ní tàmì nínú àmì akọ̀gẹ̀ṣà ma yàtọ̀ tó ń pa má rù èmi háìkọ̀ ẹ̀ máa yìí àwọn àwọn yẹ rù èmi ó múnẹ̀ kàmá alaka bẹ̀rẹ̀ àlọ́jà ti àbúyá àtàwọn ọmọ náà mẹ́jẹ sí àwọn ẹ̀ka rẹ̀ kọ̀kọ́ ló máa ní nẹ̀kúnù fi ha ẹ̀sìn rẹ̀ àmà àmàkẹ́dẹ́ ìṣàwọn ọmọ náà àmà yájì ẹ̀lẹ́ àmà ń dàgbé yíwá túnmà tó fi fún náà bí àbùlùmọ̀ bá àmì àwọn mọ́ ŋa ne sallallahu alaihi wasallam ayi ni akta kai me wa me halume di me we halume wallahi ha nukhlifukum ha abada haba awi huna ko yi me yi huna no abo abagu me yi ame ayo mo so yego me rakini ame so na ba yi kakini amuda ko yi me yi imi me ro ani bi da to ne ni ni ala an ni kuwa wenene tume meki gaskiya wala mi kuda bi tume nene mune qalu nam ya abul qasim aini babu qasim a hakki gaskiya wace ga tuwa ne wani sallallahu alaihi wasallam aini hal ja'altum fi hadhihi shati samman ela kuluk medwa mi ha yake da mewo medwa ela le medu uluto poison to tamedela le ku yeyi torigi du mi pa meki gaskiya lume

ọjà ọmọ nẹ̀ta ẹni ọmọ àbí ìmáàlì pa níbi gẹ́ni mamda mamda ní bí ìmáàlì ma wọ́pọ̀ di ìmáàlì pa níbi despite kojú ọ̀lẹ̀ gádọ̀ lẹ̀ sí àwọn tó jùgede mú máa ibi rọmọ ẹjú wọ́jú àti ní abúgbìnrin ẹ̀bá àtúkà sàkíkì ma kọ̀kọ́lù lẹ̀ tẹ̀mẹ̀sẹ̀nà náàrù àmà àtìkókù máa kàáyìnà kàkúnẹ́ bá ajẹ́ lé màá níyìnà ìlà àyàmọ̀ màá lọ́dà bẹ̀kí ọjọ́ èyí ìlà àyàmàn màdúdà ẹ̀kọ́ yóò àmúkà kúrò ọjọ́ àkíní àtàfàtùmí ìgbàwà àádán àìdẹ̀ yẹ́ngà mẹ́mẹ́ nà kóòlì gbọ́jọ́ àkíní ń náà yà yàlà mẹ́nìkẹ́lẹ̀ èyí kàkí ọjọ́ gọ̀ọ́mẹ́ yìí títí mẹ́ẹ̀kì délẹ̀ wọ́n yóò fi fọlọ́ àwọn àádá ọjọ́ náà أم تقولون والله ما لا من الكل يقول بيون بيجي دي أكا يوجو am gide ma ni bel to yingi shiji am ye ni ni tere ni bel ya kini ko kona ma taquluna allah ma la ta wala ma بلى من كسب سيئة وأحاطت به خطيئته وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون بلى الله تعالى إي كنا جلمنا una jalami ije ma yakini lan tamassana an-nar illa ayyama ma'duda jadi kai imi barani bala shi kuna fi jalami amma ibn yau na ya jalama ji man kasaba sayyi'ata ene duti ukolo bibishi ene jaruna wa ahatat bihi khati'atu ene duko le dun ukadi ene kadure mu ukadi ene lawuna alo mẹ̀lẹ̀kẹ̀sẹ́bà sí yá àtàríjùn alójúlá ìdáná ṣùgbẹ́tẹ̀tù léèbí ẹ̀hẹ́ ọkà àwọn yá mẹ́rùtúná inú ṣẹ́kọ̀ọ́jú àkẹ́nẹ̀kì oléèbí kàṣẹ màrùtúná àkẹ́kẹ́nẹ̀ dúkì oléèbí yéjì bẹ́ẹ̀nú oléèbí dídí mímá màrùtúná tọ̀gbọ́dún àtúná kàánú ìnẹ̀bàkọ̀ átàdúrí ìnẹ̀bàkọ̀ mẹ́tàdúrí kẹ́ńkọ̀ọ́jọ́ máa ń yún ìnẹ̀bàkọ̀ ẹ̀yà àti àbẹ̀kẹ́ ẹ̀yà kà ìnẹ̀bàkọ̀ mẹ́yà àti àbẹ̀kọ̀ mẹ́yà kà tọ̀gbọ́dún àwọn ìyá gbayún yẹni nṣu pẹ̀kọ́ lẹ́tàdúró òkúdán wà àhátọ̀t bí i ọ̀pọ̀ ìyàtù ẹnẹ kàdùrí wọn yóò káàdù kóngbòmù kó wọ́n ìrìnàdúrí òun àwọn lébi yóò lébi wọn dá wẹ́dá ẹwù jẹ́dẹ́ ẹnẹ kó di òun á ti ẹnẹ nga bi maja ngo kume o di be ba ali baba ama o ki jengi ma yu gidi ma ali o ai kon pa la nga na kon ko nga ne kwa ho nga ado ha ju bulu ju nga ado o bele ya nga yu bu o ya le na ko ba nga to nga ju ko yo no ko nga ji inna lillahi wa inna ilaihi raji'un ta o ye igbe ololo

ma yi yọ na yaaju yaya a ma kọ ayọkọ a ma kọ yọ na yaaju yaya òun gbọ́nyà ẹ̀ ń kì kọ́ ìra ilé wọn gbọ́nyà ẹ̀ ní wọ́n họ ìra àbẹ́bà àdọ́mọ ìjúgede já ní màá kọ́lé máa yọ ọ̀gẹ̀dà òkè já ti dàbí lẹ́bà àkọ́lá dùrọ̀ ọjọ́ òun كسبت سيئة وأحاطت به خطيئته يهاجرين تعدلين وهو قال أولئك أصحاب النار أبي لبا أمو ماونا دمو أما يونا ما لتنا له هم فيها خالدون أبي بل هم ماشي هنا له فالعياذ بالله والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون والذين آمنوا أبيكم عدي إيمان فوجو أمد الله بين لبا أبيكم عدي إيمانه وعملوا الصالحات ما نقول يفيروا مناكي manukɔlɔ efe fɛ yolo ma n'a achị ẹgbàdụkọ akɔla akọla yɛ ba e ka k'a awa aminu sani atuma yi nugu iji yi dama tora lɛ amatukɔlɔ yɔ yɛ hɛ dɔ mɛmukɔlɔ yɔ mɛmɛmukodo ya ale kumɛ sini sini yi hɛ dɔ ale yi ama ya ma ma ma

wepụ anwụchi anwụchi nwụla ka anwụchi nwụ idete ọla idete jọla ya gide o nalladina ajaramu kanu min alladina amanu yadhaku eyi na emi de amenu lebi ama anwụ onye anyị abi egwu ma anwụchi kọrọ ọjọ ma dị ime adịka ọjọ ayụ maka ya ọgbọ ya makwụ ya anyị anyị ma chụkọchi

ina gida ga kwallo ya bane kai ha ai mun ga gida ga yau ne kanu min amanu la eh to ga ele wo ga maja kwa ni o ga ku ga ni oyo lu oyo le ma ya ga berge o wa idha maru bihim yataghamazun ma ti ko wọn máa tukó tu tábà bàbá yìí máa tukó bí ewébùlà á tukó tu ti yà àbúkó bùnà kéjì má bọlá bí yàrá yàrá yọ lọlọlọlọlọ mẹyà àwọn àlàlà lè mẹlẹ àwọn àti kẹdàbà mẹlẹ àbá náà lè mẹdọ mọ. ẹ àmà ní ìjábọ̀ bí náà àmọ́ yà níbi bí náà kí náà àmọ́ yà níbi tí a ní ìjà abúbùlá àlìyé náà ẹ̀ ọ̀ má bí náà tó dùn mà tí a ní ìjà abúbùlá àmà dọ́jọ́ yóò rú ẹ̀ ọ̀ má bí náà tó dùn mà tí a ní ìjà ẹni kí ló nẹ̀kí á ní ìjáàbù yá tẹ́lẹ̀ bíbí ṣeun kẹ́lẹ́lẹ́ ní náà ẹbọ́ ilé hùn àmá ìjáàbù kí lẹ́yìn ọjọ́rọ̀ ẹ máa lọ ẹkọ́ bí ìjáàbù tẹ́ ẹni kí ló nẹ̀kí á ti wá àzìkì tẹ́lẹ̀ bíbí ní ṣe á lé hùn bíbí kí á ti ẹni kí bọ́ ìnáwó àmá máa lọ ẹkọ́ àbí kùránì tẹ́ kùránì àmá kùránì tí kùránì aláti mọ̀ sí ẹni ẹwọ̀n gẹ́nẹ̀lẹ́ yẹmọ́jú awẹ́dọ̀ kúnlẹ̀ ẹ̀lẹ́kún tọ̀tù dáálà aláwọ̀ tàbárakà wata ààlà wọn yà ká wà yẹ́ nìyí wàlẹ̀dínà àmànù ẹnẹ́kẹ̀ àti dìímánì wà ámìlì sọ̀lẹ̀hàtì ní ọkọ́lọ̀ ẹ̀fẹ́ ti kọ́lọ̀ mẹ́lẹ̀ṣẹ́ ẹni kùláyẹ̀ká àbílẹ̀ àjẹ́nà wọn yá ká ما يوم ما لدهم هم فيها خالدون وبيبي لما فيها جنة وجن جكاده وما وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون وإذ أخذنا مريعي وكغنيا الكولي ميثاق بني إسرائيل أغنيا الكولي قال بني إسرائيل ẹwọ́n ṣe àlẹ́kẹ́ kọjọ́ ṣe bá ma láàtà àbúrú na ilẹ̀ wà ẹwọ́n kùmọ̀ ọdún àpapà ìṣàpàrọ̀ mẹ́ra rẹ̀ mú múnẹ̀ tọjọ́ lè mẹ́ra rẹ̀ mú múnẹ̀ tọjọ́ lè ubi ilẹ̀ bá ní ìṣà mẹ́ àti ìrìn àtàkùyé máa ní ọ̀làmùn àtàkùyé máa ní ọ̀kọ̀rún àtàlóhun ẹ̀ṣí mú ìgbọ́mọ̀ eh àtàní alóhun iye ìyàní alóhun ìyàlóhun ìyàlóhun iye kàní alóhun iye ẹbí mẹ́ iye ìṣẹ́lẹ̀ iye ìjàkàdá ahínwá iye ihe ṣe yìí

wíkẹ́lẹ̀ bàbá rẹ̀ lọ́wọ́ ẹlẹ́gbẹ̀ bàbá rẹ̀ dì rẹ̀ dáa èyí ṣùgbọ́n kì lọ́kọ́ nínú wíkẹ́lẹ̀ bàbá rẹ̀ hmm? wíkẹ́lẹ̀ bàbá rẹ̀ lọ́wọ́ ẹlẹ́gbẹ̀ bàbá rẹ̀ dì rẹ̀ dáa bàbí ń gẹ̀yí tìdù ìsúlẹ̀ lẹ́dá bẹ̀gẹ́ nẹ́kàwọ́ ẹ́ ṣeun ẹ̀ àgẹ́dẹ́ lọ́wọ́ bàbá ń gẹ̀ a ìsúlẹ̀ lẹ́ àti kàkí ni ní ìbó kábà òhun ọ̀kábà òhun àmàyé yọ yìí ìmáda alẹ́ nà ọ̀nyágẹ́dẹ́ ṣètò yìí ń yìí ìbọn ọ̀nyágẹ́dẹ́ ń ṣe ìdòdò nà bàbá òun dòdò yọ̀kàbà àmọ́ abájọ ẹnẹ kì á dán máa yọ̀ọ́lá kì á dán máa yọ̀ọ́lá kì á nù yí máa yà kà dọ̀ sàn dọ̀ ala ibrahim ma takabi ne eyu ma dugun dagun fi kọmọ ẹba eyi eyu bo yẹli leka ohun ma dugun yi eyu bo yẹli le ohun ma dugun yi kani na tẹgbẹ kuma ti ne du ẹma ẹọlẹ ẹdọmọ ibẹ nílẹ ọlá mi two five ma le du ẹkẹ du sọ ẹdọmọ yẹ kọ wu ẹyi ohun bẹ ẹnẹ́gì kó yá láì ibrahim ma wọ́n dọ̀kọ́ tó bá ẹ̀mú rẹ̀ ẹnẹ́gbà amádọ́ ẹnẹ́kẹ́ sẹ́nẹ̀tọ̀ ìyíkìlẹ̀ gúrú ẹnẹ́gì sẹ́nẹ̀tọ̀ pẹ́ẹ́kàáyìn ẹnẹ́gì sẹ́nẹ̀tọ̀ lẹ́yìn kí àwọn sí ọ̀nẹ́yìn rèlúwé kóòbìkóòbì kí ewúchẹ̀ mọ́ madab rèlúwé kì ṣùgbà bẹ́ẹ̀ túdún tí ṣìkúlù ma wọ́n dọ̀ tó bá ẹ̀mú rẹ̀ dá kẹ́

mɛ dumuni ya ta mɔ la e nɔ gɔyɔ mɛ nɔgɛ ne ye o yi ma ta kpa ye ba o ji ma yɛ ji gbiti gbiti ni seyin anabi sallallahu alaihi wa sallama hadithi bukari pa muslim e abdullahi bin masud ba anabi sallallahu alaihi wa sallama hadithi ka ta bɔ ɛgbadɛ gbadu ni seyin ɛ ŋun abdullahi bin masud a tɔ ne ni ye ninnu tɔjɔ ayul amali afdal kɔlɔjɔ do k'a ti ilẹ̀ ipa ko yen ya tɔba. ẹ àmúkọlọ yọdúkà àjẹgbàkú ìyá owó ìtòlè ẹ̀yà tọ́gbá abà níbìkà ẹni àfàlátú àlàrọ̀ ẹ̀tọ̀ ìjìkù ọ̀wọ̀ kọlọ kọlọ ubi ha ìyá ọ̀rọ̀ nú kọlọ yóò yára náà kọlọ ẹni bírùlù àlẹ́dẹ́yìn ẹ̀ṣàlẹ̀ bá tẹ́ ẹ̀fà yẹn ẹ̀bá tẹ́ ẹ̀nà ẹ̀bí ẹ̀nà ẹlọ́hùn máa ń ẹ̀ àdéjúgé lẹ́gbò máa ń hákì máa kìdó jí ẹ̀mú dùn kọ́lílẹ̀ kọ́ọ̀là ẹni kúltù súnmọ̀ ayì inú ń a obì àlẹ́bá àtàkpà yìí ha ẹ̀ ń wọ́rọ̀ lóge kọ́ọ̀là ẹni ẹ̀ ń kẹrọ ẹ̀yìn kẹ́yà jù ẹ̀sì tẹ́kẹ̀ta rẹ̀ òbílẹ́gẹ̀ ìwọ́n ṣe wáyé sí àdíjẹ̀ fẹ́ yóò lókọ́ nẹ́kẹ̀lẹ́kà wá kára níbi sọ́lọ́láwà àlèwẹ̀sọ́lámà ìdébì hadith èyí kẹ́nẹ́dẹ́ nẹ̀dùwà wọ́n ṣe agbọ́ hadith sí muawi abinu haida abu dawuda gba manya abudu gbogbo yanihin nẹ́kẹ̀lẹ́kà asanibin yẹni mẹ́n abar ẹnẹ̀ ene ti na kale ba wotili imde yiro ala go ene mun ya go wayni men ahakku nas men ahakku nas bi husni ene ene ti na na le ku mu jo me mele tili pa ku chakada aba ka o eni ummu ka iwe kola yeni thumma men ubile nege aba ne mi ngoka kola ummu ka yeni iwe kola thumma men yeni enege kọwa dáka níbi ẹni ka bàbá rẹ̀ kẹkẹta èyí rí wáyà àdìsọ múnẹ̀ bá iye kẹta bàbá tó kà àmá àdìsọ ìgbẹ́ iye kejì tàbí bàbá tó kà túnmọ̀ àdẹ̀náka àdẹ̀náka òbílẹ̀ bókì mẹ́ra nánẹ̀ bókì mẹ́ra nánẹ̀ bólẹ̀ ẹ̀ lè bí ipá iye a tàtàwọn

abi anyị bi okonye ibe oyi wenige ge rubiri ju ndị ajụ nye wenige go ike ihe nwe anyị miru ya dada oyi wenige gide eze nwu ee abe bịa ya pịa aka ya ka gị ni onwe nọkọ breki no chụghị aka ya abịa ka nwu ewe ekwe ya ka ya ihe anyị bụ bụ abịa ka ya ka amị ihe ini cheka ami ya fedo ma do yi ki ni ngoma ije ti kata ni ngoma le ehun si oji ila mi ba alkama bi ma nwu e ba ama nwo bi ojo ma ya bi ma ngene mune ma o ma bi e me ma bi ojo ma o bi ma ngene mune uwe we mda ado yo duru ke no yo mune duru bi on mune enya no yo mune ene kubeni ni jaka na yo

alùpùpù yẹ ẹdíkẹ́ títọ́ oyí ẹdíkẹ́ rẹ̀ oyí ẹ̀ ọ̀bàtálẹ́dù màmẹ́ ẹdẹ́hùn sákẹ̀dẹ́hùn adọ̀mọmọdọ́mà òun òmùdó ẹ̀yìn edu ẹmọ yìí omi òun ẹ oyẹ ọlá oyẹ ọlá ẹ̀yìn ụlọ anyị ẹ̀yìn àwọ̀ ọkà òun ẹ̀ hàn omi pídà ọkùnrin omi bídà gẹ̀ adùn wọn kì má yẹ wọn ní wọ́n ma ẹyẹ gbogbo ẹ̀wọ́n di yí dẹ́yà ẹyẹ ẹ̀yà lọ kì adọ́ gbogbo alò nígbà gbogbo alò ìdúgbò yìí ya ẹ̀yìn bí náà tẹ́ gẹ́gàl gẹ́ anọ́mù lọ́gẹ̀já ọgẹ̀já yìí ẹ̀lẹ́gbó tó mi ó kẹ́ tẹ́tọ̀yọ́ kíṣẹ́dà ẹ̀tọ̀yọ́ la gẹ́ alùsùlẹ̀kẹ̀ yìí bínú kẹ́tọ̀yọ́ la bá yẹ mọ́tò rẹ̀ múdà èyí kò àwọ̀ àtìtẹ̀ mi fẹ́ gbóòrè mọ́ ọgẹ̀já ọgẹ̀já mi tigi gomu ẹ̀dẹ́hùn ṣẹ̀kọ́ ìyá ẹgbà kọmọ alẹ́ gbòwúyú ìyẹun ṣe ní ihun ẹ̀dí ẹ̀kẹ̀kẹ̀ta àwọn pàbí ìyá kàlẹ̀bọ́ ihun ẹ̀dí ẹ̀kẹ̀kẹ̀ta àwọn pàbí èyí àmúnẹ̀ gbógun ọjà ní ihe le gbogbo gwa gị je kabodo mgba nkwụ kenye ọchịda emkata ọma atịlị rọkọjụ ọkọjụ 250 abịa ọkọjụ 500 mgba ikata igbọkọ ọchịda tụrụkọmakịnị ya ya dálẹ́bà àmì iye bá hákì máa tẹ̀tàbà ẹ̀wọ̀n ti wa gbígbé ṣe tụra alị nwa n'ibi ma jete ugwu na a biye ihe chaka na alụ ọhụwe oji na-etunye na ya baba eja ka na anụkarị oji na-etunye na ya ịdaga chalenji gị ọma ya bọdọ agụ baba ma chi n'ụlọ ma ma bibie ya na ma lerụ ma ahụ ya ma ahụ ya ka ma ahụ bibie ma ahụ obi ga ma obi

abẹ́bọ̀ bụ ọkọ́ yọ gíní ma tí ní kí ma pátá eh? ma gídé yíkú ma ṣòro àwọn ma ma wọlé àtàkùyẹ lẹ́gẹ̀ ike awọ ẹ̀rẹ̀ àtẹ́ odú ẹgbà ẹgbà ma ọba tẹ́ ẹ́ tí ẹjú mọ́ mi ẹ́ tí ẹ̀lúkú ẹgbẹ̀bọ̀ ẹ̀yẹ ìyàkú ma tẹ́ ẹ́ tí abụtọ nchaka chụcha ọgwụ na ya gba ala agwụ n'alụ onye eko hie hie hie hie onugi na eni ọkụ 150 kaadị wee ọfọlelime onu wele ahịa eni na naira onwele eto 150 gede ọkọ alibara gede ya mkpụrụ na-eyi ụkọrọ dala nkwere 150 nwele bụ ome omelu gị ga nyere aka e

ẹni ọlọ́kẹ́ kà máa wọ́ ẹmà ìyá gbélé wo jí ní ogégélé ní àtẹ́ẹ̀dì lè gbà ọ́yìn lẹ́wọ̀n rẹ̀ ẹ́ àmà ìṣọ̀bà tẹ́ mádì lẹ́kọ̀ọ́ wẹ́ àti ẹ̀pí ẹ̀ àjìlẹ̀ yọ yìí ìnà rẹ̀ abúmá òyà rẹ̀ akọ́búmá ẹ̀ àmùmá péye làwọn tó kóbi ma e uwe ka eli stovu ihe chegi machi e ji ga na-eyi stovu la nke kerozin nwụtụrụ ka ịgwakwụrụ ngwe gbado ee kerozin ngwe gbado ka ihe anadụkwụna wele ekwo na iwe amụma gị gị ojoji dị nwekwụrụ bi le ịkpọla ịkpọla takwa mele ihe egbochi gị ga-atakwa ya etakwa aka

ee ihe tara kpala ala le yi amụta ajọkọ ga m nkwa amaghị amachara na ya ala le yi gere ma tama dịka igwe egwu ọkara ịdị iwu gide onye ọmụmụ makwago onye nwe ya ọlẹkẹlẹ ti gbogbo ẹmọ akáǹtì bí wọn lóbulẹ lóbulẹ ti ọmọdé obìnrin ẹ̀kọ́ kí ajọ́kọ bẹ́ẹ̀ ìwọ́n dé wòlà ẹ̀mí àmá àkáǹtì lẹ́gbẹ̀ àkáǹtì ọmọ ìyá àdọ́kọ́ tẹ́rùn tó ń dínáyọ́ gbé ètè ẹ̀kọ́ kàmà nìkẹ́lẹ́ aléwò ẹni tí báńkì ọmọkọ́dọ̀ tákàǹtì ẹgbà kan àrùn tákì ọmọ tákì àrùn ọjọ́ yẹ káṣí àtàrà ní màá ya ìjàkà àtsọ yẹ bá mátì nìkẹ́dọ̀ yẹ ya wúlú oye wọn yẹ eka yẹyẹ òye kí mú lọ yẹ rìpẹ́ òjẹun kó yẹ yìí màmá ṣe ìhànwẹ́lẹ́ àti ìyìn mi yẹ yọ̀ǹgá kí ya lẹ́rẹ́ torí àmì yìí wọ́n ní ìhànwẹ́lẹ́ ó yà á òjẹun kò kí yẹ háàyè ẹ̀dẹ̀mú ya ya ihe yà mí lẹ́yà ìsikapa kò yẹ lòdù bí ya

kọ́mọ alẹ́ dọ́mọdé lọ ńẹ́jẹ̀ mẹ́lẹ́ ẹ̀gbọ́ ọ̀wẹ́ fún mi méjì kàkọ́ ń dáhùn mẹ́ ẹ̀mọ́ kọ́ yẹun lọ abọ́ kọ́ yẹun gẹ́ adóhùn ten thousand níbà ó ní three thousand kú ẹ̀ ń dáhùn bàbẹ́ kó bàbẹ́ wọ́n má sọ bàtà wá yẹn iye ọkọ mẹ́mẹ́lẹ́ dẹ́ iye ọkọ kàdọ́ mọ́ ẹ̀ka ọ̀hún àti ọ̀hún àti nìdí fáwọn ní nàrà rí ẹ̀ka abájọ yìí iye tí ó gẹ́lẹ́ kàbẹ́ dùnmú ẹ̀ ọkọ̀ yẹun ami ye ko ji hamole ye hañ ma ji o ye ka ni yogel lel mala ami yogel la to ma to ne kata ma to ne kata tudale wa bil walideni yoga does not mean that mo e ye do yimbo ka o ye amon hakim wala kunna mithlu alladhi alayhi bil ma'ruf amani hakim ma ma nu pe ma tu pe ke ti ngama e ti ma ngama

tó jì máa mọ́má yìí ilẹ̀ ẹ̀nà kí mi bá ń dìrí ọ̀bìlì wà lè dẹ́yìn ní ìsáànà mẹ́ẹ̀ṣẹ̀yàn láta mẹ́ẹ̀ṣẹ̀yàn yíye áàfùmẹ́yàn ṣe láta ko wọ̀ bí zílì kúrùbà mẹ́ àwọn rẹ̀ àmì ìwùmẹ́ alálẹ̀ ọ kọ̀ǹtẹ̀tẹ̀rẹ̀tì ojú àti ẹ̀gbìn ẹ̀pọ̀ ọ̀yẹ̀ kéde kẹmàrẹ̀ àwọn ka rẹ̀ kàkiri ó tú lọ́mọ

choko ni haya eh, ma yanka kinyo gero mamdaye mamdaye mamdaye wala wala ne eh haye wani yatama maryam ma yaku me wace yuma maryam ma yaku ma yaku dolo me maryam ene ma do ma yaku o ma yaku ine gba ko ma yaku ata minute o ma yaku ai pa ibiro ayugo o ma yaku ine e pa o ma de kekele gide tiki omodo melo omodo melo kàtàwọn yàṣọ general nìṣe tó yàtá kàtàwọn tánà ọkọ̀ yí àkáùntù àtàwọn jọ àmótò páàkì jẹ́ ọgbọ̀ ìbàbá wọn lọ ṣọmọ ìkúrọmọ ẹnu ọmọ ìgbìlẹ̀ ní ṣọmọ ìkúrọmọ ẹnu ẹni kò máa dọ́ ọmọ ìkú ẹnẹkà tá lè kú bọ̀ọ́tẹ́ àbẹ̀ àti èlè kú bọ̀ọ́tẹ́ kẹ́nẹ̀kẹ́ akọ̀lá kú òrìyọ́lá ọmọ àgọ́dọ́mọ́gẹ̀ẹ́ ata bi nwa ata nnu ta na maru debi tom ene ma do ma ko bi sai o ma ku category ya keji ya che ne ki na ta wujali ya ni wujali en ka ta ki ti gbe ma ti ma no ko ma ni kisin ene le so ma ku ke o ma o ma ku keji lo mo so ma ku ke ta ohun se ne du ki ma ni ben iya lo

abẹ́ẹ̀tì yọ̀ ní tẹ́lọ́kẹ́ di trade air db ọmọ mẹ́lẹ̀wọ́n tó dára mọ́má ẹ̀kú ọlá kàtígórì mẹ́ẹ̀tẹ̀ dágẹ̀dẹ́ ìbá ọgbọ́dún màlẹ́ màtí nìkẹ́ kọlá pa ẹni èkì tí ọmọ ẹ̀má ní kí ànilẹ́dẹ̀bí ẹ̀dọ́m ẹ̀tùjọ́ àwọn ẹ̀dìbẹ̀wọ́n ẹ̀dìbẹ̀wọ́n gbókẹ́ mọ́bìlẹ́ ìpẹ́ echighi nu gbuo ọchọzọ na-onye elede mụ na nkwa ma amụgbo kwere ga eli ira ara side m ene kere ebe enyo du nga chi nwoke ko nkete ụlọ nwegbo gị megigbo n'ime ele a liere kwa nwe

kpam ogwe ye omeru diola maba ahụ mmadụ ihe mana adịghị iji onu na adị ihe bọta ketoro ọna na ebe ọlenyo na amụna ụkọlenyo ụmụ mee ụma mekụkọla ebe na amụna na abụ mee na ba mee na ihe wa na ka ụma abu zari na rifari radiyallahu ta'ala anhu yene ne dukil anabi sallallahu alaihi wasallam akai aga ne dukil le nyo koro ukol elienya ukolo jodun ni kolo jodu ke elienya won eh walau an talqa aqaka biwajhin qaliqin aga ku wa illam tajid fa wa illam tajid e ma le le nyo duke tije ni ba falqa aqaka biwajhin qaliqin we koma ya nya de tijuno mema wala me kolo

ilege ha na ma bụkọrọ oyotenu wa anyị salat ihe ha na ma bara ya oyotenu ya ha na ma nǹkan yọ èyí ni ohun yọ mẹ́lú àlùmọ́ ẹ̀dọ́m tọ̀tọ̀dálẹ̀ ọ̀wọ̀ iṣẹ́ mẹ́kùnlá kọ́ ọ̀kún mẹ́ṣe ọmọ àbẹ̀yàkí subhana rọ̀bí àláwọ̀ bi Hamdi ìyàgbọ̀n pàkójáká ohun ìyá ṣẹ̀dá ẹ̀ ìmádà alẹ́ ní bàmá ẹ̀yà níbi ṣíṣe àti nánà tààlẹ́ nù ṣe nánà nánà nánà nánà a máa ẹ̀yàgbọ̀n ohun gbẹ̀rún ohun ti hàn mẹ́ta ẹ̀ subhana rọ̀bí àláwọ̀ bí hàmdì subhana rọ̀bí àláwọ̀ bi Hamdi, subhana rọ̀bí àláwọ̀ bí hàmdì kò yí ẹ̀ka ẹ̀bà kọ́ ẹ̀ tó yóò gbogbo subhana rabi al-azim wọ̀bí hàbí kàkọ́ alùjá alikíṣẹ̀ fẹ́ ana ọjọ́ lè ọjọ́ bọ́ anẹ́wò ọjọ́ ní a máa kí buhari jù ń àjẹ́ mi náà kí buhari dẹ́ buhari idu le gbogbo ẹ maka buhari buhari nga ya bodu ya lu edo gba wene ke jibun ke bodu ya lu edo buhari no e ga his excellency eh his excellency the commander in chief of armed forces of the federal republic of nigeria general muhammadu buhari elibu kele le ta ke buhari adu ni tụrụ ala jam ga imre oge ebu nwa nwe kọla ba echọrọ e ayọ ekwogi akọla ya enye agachi rọbi subhana rọbi al'ala wa bihamdi emaluchi ekajani subhana rọbi al'ala edokwa ala jonathan ka ka jona jonathan gej ma ene e jonathan jonathan jonathan jonathan e kede kedo e aliju du ofe oji ma ngbenile nge do mayun ha ma jaka ni choro to e mo be tele ma ngojo tabaraka wa taala kedo dun ke ma do e ma do ko alu e subhana rabbiyal a'la wa bihamdi amma wala ka ta tasbih ka ha yodo bi ka wace ka subhanallahi subhanallahi walli ki subhanallahi wa ba yawma ta mun ne ko yimi صلى صلى صلى صلى صلى صلى before you know energy energy has to subhan allah e ko jime صلى صلى صلى صلى صلى صلى صلى صلى subhanallah subhanallah subhanallah على سبحان الله والحمد لله الله أكبر سبحان الله الحمد لله الله أكبر سبحان الله الحمد لله الله أكبر أنا أقول لها اليوم هو اللي يتتاقل أم دو تتالي مي أبا جيبا إيه، ويلون أنا أمون دابي وبي إيه، ويلون ونبي هو وارد سبحان الله الحمد لله الله أكبر سبحان الله الحمد لله الله أكبر سبحان الله الحمد لله الله أكبر سبحان الله الحمد لله الله أكبر لما إيجيكم وكذا متى تاكي لين لبا أول أول نكاديمي uwe gwanye ome ta mara ke ka banile e amu da bi ubi uwe gwanye etaki baba awon de yataki kare uwe gwanye ome ta oko yi mu la ilaha illallah wahdahu la sharika la lahu almulku wa lahu alhamdu <coughs> wa huwa ala kulli shay'in qadir tọ́kùnmá kàkà yẹ ẹ̀wọ̀n kìdẹ́ ìṣẹ́ nǹkan akẹ́kà yá nípa mi ti mẹ́ẹ̀lẹ̀ ló bá ẹ̀wọ́jú nǹkan ẹ̀wọ́jú ẹ̀nà àkàdá àmọ́ àbá àkàlẹ̀ sọ̀rọ̀sọ̀rọ̀sọ̀rọ̀sọ̀rọ̀sọ̀rọ̀sọ̀rọ̀sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀wọ̀n kẹ̀ kíkà ẹ̀wọ̀ kẹ̀ lọ́lẹ̀ ẹ̀mí ẹ̀ka kwa ẹ̀ka kẹ́hẹ́ ojú olókè ti kọ́lọ̀ ìpadà lẹ́ ẹ̀wú kàbàlù tẹ́ jáálí torí kí ìfẹ́ ìwọ̀njọ́ àgbàrá ìwà amẹ́nà bàtà mẹ́ta ti kọ́ ma wọ́n jáàrí dám wà kí mùsọ̀lá ẹ̀ṣọ́ inúlé hàn ní ànúlé àkàrọ̀ ọ̀run wà á tún zakat mẹ́ àwọn zakat Mm, zaka linyo amma no ko di zaka ga non e ka kama ne kuma di zaka ba ye buku ma mu tire la ma ka mu ne mu to ni golo golo me di zaka lu ya bu ke ni no ba is possible ki o ko yen ne o 700000 naira to ba ba ye na ye ba yo zaka yo 1 million

ọkọ̀ 40,000 naira kàdẹ ẹgbà fẹ́ dùmọ́ ní ìdáhùn nínú ọlọ́gẹ́lẹ́ ẹ̀nà káàtì nọ́mbà wà ní nọ́mbà yá rẹ̀ wẹ́n nọ́mbà lẹ́dọ̀ àwọn gbọ́nyá ti kí ìyọ́ wa alùkàmí ni wọ́n máa tí a wá yìí eyigbo amụ eyigbo na ka ele nga ba yoyi weta ka ya nnukwu ta ga edogi lewni ewe elete enugwu ga ala ba ko ba ko ga ala nwa igwe lele ga ala ma ya nka onu nge ta kwakwucha ka ọkọrun de ọkọrun de to briji briji me lu gire e ọkọrun e ọkọrun da ma onu ke ma ba e de na e 70 me lu le wa ge ba ko mẹ́wùlù pàkójáká ohun gidẹ́ kí a yáyẹ ohun gidẹ́ lára kàídà jù mú ẹwù ṣàká nù ọbẹ̀ ọdẹ bọ̀kẹ́tẹ́ ṣàká nù ọbẹ̀ ọdọ́ ìyàmọ́ àṣẹṣẹ́ lọ́tọ̀ pípípípípípí ilé yọ bó jẹ́ mùtákìbọdọ agbọ́yìn pàmáyọ ọdún ẹ̀rọ tọ pípípípípí kọlẹ̀ ọjọ́ alámẹ́rin yìí lẹ ìwòlọ́ làwọn ọ̀yá kúlùkù máa láta àlámù ẹni mú bẹ̀tẹ̀ ló máa ń rẹ́gùnmẹ́ jòkòdú ní abá àjọ náà ń kà á náà tọ́ náà ń títọ́ mẹ́nálé ìgbìmọ̀ má ṣàkà mọ́dá asẹ̀tì ìhùn náà asẹ̀tì lẹ́wẹ̀ náà mẹ́lẹ́ ajá mẹ́yá ipò jímẹ̀ ẹ̀dì náírà lóhùn ẹ̀mẹ́wẹ́ kó ẹ ló ìṣẹ́ngẹ́lẹ̀ mo yá gbàgbọ́ ẹ̀ yọ̀kọ́ náà yìí

abúgẹ́dẹ́ ẹ̀sẹ́ntì lúgẹ́ni kí wá sí ilé kwanta rẹ̀ ẹ̀ẹ́tẹ̀ ọyọ́ ẹ̀yà ṣàkàní ṣe ni mú tẹ́pa bẹ́ wà ní ẹ̀yàdùntọ́ ọ̀bà ọmọlẹ̀ ẹ̀ òtù 15 wọn ní kí ẹ̀bí 15 gédè lẹ́gbóyà yóò mẹ́ẹ̀dé sẹ́dẹ́ kí fẹ́rù dájú náà má dìjẹ̀ yóò ń ga mesi ba ma dinya ya abu ya ne ma to je kale ngamu ma duni ma di je kale amu ne no ko je ka ma je etine je kale nya tama pa nini abu gido la taka kuna apo je ka kuna a di je ka de ogele ni e ole tahi li ku li bute ni to nai with kala de to e ko ma ko ma ni do abayo yi 1 million to energy 1 million 25000 naira ti ko ti ni da chenke ni 1 million ko do ya go do kidai ma 25000 naira ngi ya kwa meno batai oko den eh 25000 naira oji million ika 25 imagine eh 2.5% can live formula 2.5% or give 40 40 uh, divide by 40 ọkọlẹ̀ ohun ẹ̀dù zẹ̀kálẹ̀ ohun tẹ dójí lé wá ojílà máa nọ́kọ́ òyàrin ní láká máa nọ́kọ́ sí gbókè ní tírìlà kákàdá inú wẹ́n mú dúdú mílíọ̀nù kẹ́ẹ̀ẹ́ sákàtọ̀ ọ̀rọ̀gìdá ẹmúdà tí inú múnẹ̀ dúkìá máyú tó táàmàdọ́ yìí ní ònú túbẹ̀ máa kẹ́tí tí a nínú ara ẹgbẹ̀rún ẹdún wọn ni maka kí yẹka ní adúlẹ́rù yẹka mi ní adúlẹ́rù ẹka alẹ́ mọ́ ọkọ̀ mẹ́ dára máa máa ṣùgbọ́n a máa ní kíkí ní ọ̀hún ṣàmà máa ń wá wẹ̀ wọ́n àdúrà wọn tẹ́ mọ̀nà àti àdúrà rẹ̀ bìkẹ̀lẹ̀ ká má lọ yọ̀rọ̀ bú àdúrà wọn tù bìnú tẹ́ ẹ̀mú dúwọ́ mọ́sálásí owó yẹn lẹ́tọ̀ọ́ mẹ́yàmí ìdíkele ọgbẹ́ kàrá tó yà sí mídíọ̀ sáàjọ kí kàmẹ́ ayé ìdàbájọ yà sí ọlé lẹ́nà àmátìlé là tọ̀ ńlá di 2000 naira máa ń kí ẹ̀mù 27 ọkẹ́ má bọ̀ yọ àmàrà yóò kẹ́sí lọ́gọ́dọ̀ ọkẹ́ mi kò ní ẹkùn tó gbẹ̀wọ̀n adú ọlọ́ ìzẹ̀ká ọkọ́ mi wúlù ìzẹ̀ká mi tó gbẹ̀wọ̀n adú ohun ìlú adọ́m mẹ́tí lọ́gọ́dọ̀ mi ò ka ahụ na no amfani mu da ji ake ne kicha ko ya na ya bi kuma ma do ne ka eh? ye wo ke ko ne wo ke wo no ko ya di de ka 5000 naira ta ki ti naira ma mi to a ka je ya no ko to na ma do ni to ne gidi ji ko le ko ma ya so e te ndo ko da le me di de ka me di no e

وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون ولا تخرجون أنفسكم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون. ترى أيدي لك أبو ياسمين قال أيتم منه ŋa do ya tu ye awo jun ka wala wala ma o jun amna awo ya da ko na ko yoye inshallah amal ga ba wai awo jun ma Allah tabaraka wa ta'ala subhanahu wa ta'ala ya kawa aya 84 suratul baqara وشاف مربالة يلي وإذ أخذنا ميثاقكم مريا ديكو كاغونيا لكل قامة أمي يقولوا موجا قليل مالك ìní látẹ́sì fún àdìmá akùn mẹ́kídẹ̀ bí ọlá mẹ́dà húnú ẹ́ mẹ́ṣẹ́ di blood ọlá mẹ́nu ẹ̀wọ̀n ìgbìnà tàbí àkí ṣí ẹ́ blood nínú látẹ́sì fún àdìmá akùn mẹ́kídẹ̀ mẹ́dẹ̀ bí ọlá mẹ́dà húnú wọ́n látúkìrì júnà àǹfùsàkùn mẹ́ ànọ́lá mẹ́dù ubéjì hùdẹ́n mìdíyàrì ubéjì hùdẹ́n the blood you are sharing in borno state wala tukhrijuna anfusakum min diyarikum me no la me du beje uten me de do la me da honi me ano la me du beje uten if eje ko ya ga gede eje we ni de ehe wo ko ki ehe wo me ku ya ma ko me no ma du beje wala me me no ma du beje ma den so me jo ye wala me ne ne ki jo me jo ale je bo wala me tuma akrotu me ya kola le ale de me mu ba

أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم ارحمنا بالقرآن واجعله لنا إماما ونورا وهدى ورحمة اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار واجعله لنا حجة يا رب العالمين اللهم اجعل القرآن لنا في الدنيا شفيئا وفي الآخرة وفي القبر مؤنسا وعلى الصراط نورا ويوم القيامة شفيئا ومن الناس ستر وإجابة برحمتك يا أرحم الراحمين يا رب العالمين صلوا على النبي الكريم Thank you.